bó ṣe ń lọ lórí agogo ayọ̀ náà ló wọlé dé ní wẹ̀rẹ̀ mo kí gbogbo ẹ̀yin tèmi kú dédé àsìkò yìí ṣàlàáfíà lẹwà mo tẹ̀ mọ̀ wípé àlàáfíà náà là àlàáfíà náà ni èmi náà wà ń bí àlàáfíà wa kò ní di fíafíà aláṣẹ Èdùmàrè Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ mi ọmọ bíbí ní wonder dial Kújọrẹ̀ á sọ̀rọ̀ fetefete ìwé ọmọ tó ń gbé náà amóhùnmáwòrán fọhùn small but mighty bẹ́ẹ̀ tún pè mí ní coded but loaded èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú mi lẹ́ni yéyeyeyeyeye pẹ̀lú mi lẹ́ni. Hmm pẹ̀lú mi lẹ́nìí ẹ máa rí pé mò ń tẹnumọ́ pẹ̀lú mi lẹ́nìí ẹ̀ àlejò ńlá àlejò kàbìtì ni àgbà lálejò lẹ́nìí ẹni tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni wo ni wọ́n tẹ́ ẹ bá tún wá wo ibi tí wọ́n ti ṣẹ̀ wá tẹ́ ẹ bá wo súrà ibi tí wọ́n ti jáde ẹ̀yin gan máa wò pé àmọ́ fọ́fẹ́ ni ẹ jẹ́ kí n ja yín sí i gbogbo wa la mọ̀ ògbóǹtarìgì olórin jùjú àgbà òṣèré Délé Táíwò tẹ́ bá ti wá Délé Táíwò ti dé oh, ẹ dìde ya o ó yá ẹ jẹ́ ká jọjọ ìyàwó wọn la gbà lálejò lẹ́nu mọ̀ pé ẹ máa wò pé á ah, báwo níyàwó délé ta wò gangan ṣe rí ẹ máa mọ̀ lẹ́nu kó tún tá síbẹ̀ o tẹ́ ẹ bá mọ vector ó ṣàmọ̀ ó ń dùn bẹ́ẹ̀ ni wọ́n tún wá jẹ́ ẹ̀gbọ́n vector ọmọ ìyá wọn bàbá ni wọn kò ṣe pé cousin o ẹlòmíì wọn máa fọ́ọ̀mù familiarity wọn máa ní ìyá ìyá ìyá cousin mi ni a ah, òkè ọmọ ẹ̀gbọ́n mọ́ mọ́ ìrọ́ kò rí bẹ́ẹ̀ àwọn gangan ni wọn sọ pé vector máa bọ̀ ayédùn kò wájà máa mi ṣọlá vibrator <laughs> ah, ah. wọ́n béèrè àwọn ìràwọ̀ ọkọ̀ọ̀lọ́ lọ́pọ̀ mọ ìràwọ̀ lẹ́yìn náà nà. ọlọ́run ìràwọ̀ o. ẹ fún wọn lórí yẹn ẹ jẹ́ kó mọ̀ pé vibrate. vibrate ló ń kẹsàn ọkọ ìjọ ayé tí mm. màmá ló ń kẹntì ìjọ jẹ́ torí ọtí ìlú wa àlùjọ tó fa kíkì tùǹgbà tó fọgbọ́n yọ ṣọlá vibrator ló ń bọ̀ ó yá ẹ jẹ́ ká jọ jó ìṣọlá vibrator bá ń bọ̀ ẹ ṣáà má dìde jó ṣàpò nìyẹn ewu àwọn tún ní ẹ sì máa gbọ́ wírin rẹ̀ lẹ́nu wa rẹ̀ bẹ́ẹ̀ sì máa gbọ́ kẹ́ríkẹ́rí kẹ̀kẹ́ lẹ́nu èjì rẹ̀ ti dé olórin adùn yìí a kì í fún yín sẹ́nu ká fi bo ojú jẹ́ ẹ jẹ́ má kọ tán. akọpọ ah, ẹ gbà síbẹ̀ ẹyin ẹ wo ẹ wo ó ẹ gbọ́dọ̀ sakọ ẹ má sakọ jù ó tó mọ̀ pé like paparazzi gan. Ah. ṣọlá vibrator ẹ jẹ́ kí bí máa vibrate ó yẹ ẹ fún mi. ṣé kí mọ̀ nǹkan ẹ lọ ni. ẹ jẹ́ kó máa vibrate. Eh, aṣọ ni ló ń dún vibrator ló ń bọ̀ everybody come and dance súnmọ́ bí wàá túraká jẹ́ ká jọ tàdírẹ́kẹ̀ èrè wa òwò yín ni ó yá kí la wà vibration time la wà ẹ jẹ́ ká jọlẹ̀ papọ̀ vibration time la wà ẹ jẹ́ ká jọlẹ̀ papọ̀ bọ̀bọ̀ mi ṣó ń vibrate tí kò bá wá vibrate kò lè wá ságbo ṣọ́ọ̀lì níbi tó ti ń vibrate ó lè wá ságbo ṣọ́ọ̀lì. ó vibrate gọ́ọ̀mì ó vibrate lọ́bì lọ́lọ́ ó gbé ènìyàn lọ́gbẹ̀mọ́ lọ. máa mi ṣọlá vibrator máa mi ṣọlá vibrator a mọ̀ pé ẹ̀jẹ̀ àyà sí ìlú mọ̀ọ́ká àgbà òṣèré Délé Táíwò hmm. nígbà tí ọkọ yín wá ń kọ jùjú tẹ̀yìn náà ní jùjú yìí pam lẹ́yìn náà bá tam ẹ̀jọ̀ kí ni ẹ fẹ́ máa fi ṣáwọn ọmọ jùjú ṣùdùrẹ̀ àbí ah. jùjú kìí. ọlọ́run á gbà wá ọlọ́run á ọmọ wa ní ọmọ rere àmín ẹ kò sí tí ọkọ bá ń kọrin tí ìyàwó náà kọrin kò sí kíkan náà àwọn ọmọ yẹn àbí méjì nù wọn ah. kó máa mú orin bọ̀tì ọlọ́run wà pẹ̀lú wa. ẹjọ báwo lẹ ṣe ń tò báwo lẹ ah, ah, jùjùjùjùjù ṣé ẹ mọ pọpọlì síra yín pé wá wá wá wá calm down ṣé jùjù ló ń kọ irọ́ délédélé náà ní sùúrù tọ́tọ́ mo fi ń pe bá mi o small daddy mi mi lárúkọ ọmọ ilé tẹ́tẹ́ bá ní mí sílẹ̀ máa ní àyìnkẹ́ àyìnkẹ́ èmi ló lọ́ọ́ lárúkọ mi lárúkọ ọmọ yín lórí bá mi kékeré mo mo sọ́nà ni ṣé ẹ máa kó máa wà bí ìgbéraga pé wá yẹ́s yẹ́s jùjù ló kọ délé mi gan mọ ọ̀rìn yìí kan torí mo rántí wípé ó ní ṣòkan tí mo lọ ẹ̀yin méjèèjì ṣe lẹ scatter stage mo rò pé kí ló dé mo kọ́kọ́ wò párábìnrin wọn ló ń kọrin létà mo tún wá ń gbọ́ pé ìyàwó dé ah ṣe fẹ́ pa àwọn èèyàn ni. a lè pa wọn ó kàn pé tèmi mo wá gospel mọ. ok. gospel high life gospel yẹn in fact ó jẹ́ nǹkan tó mo fẹ́ face gangan tẹ́lẹ̀ ni. ok but ìta wa yìí ẹlòmíì máa ní wo má jẹ ilé má ṣàmì mẹ́rẹ̀ jàre ilé má wé mi so òun ló jẹ́ kí n hard juju hmm. mo gospel gangan but juju yẹn náà à ń ṣe à ń pin ni. Hmm. ẹ ń ṣe eh. ẹ ń gbé fúnra àwọn àwọn máa gbé tiwọn lẹ̀ ẹ náà ju ti yín sí hmm. yìí nù one prep ó ń ṣe kí ni ó ń ṣàpàpà èdè nǹkan tí mo fẹ́ gbọ́ yẹn ó ń ṣàpàpà mo fẹ́ ti ṣàpàpà ṣọlá vibrator ṣọlá vibrator ẹ jẹ́ ká ẹ jẹ́ ká yàbàrà díẹ̀ kúrò lọ́rọ̀ olórin dé à àṣewé mọ́ mi ṣọlá vibrator hmm, ẹ jẹ́ ká wá tún ẹ jẹ́ ká yí báyìí kí ni ẹ fẹ́ sọ sí àwọn ọkùnrin tó jẹ́ pé ó máa ń gbé ọwọ́ sókè na ìyàwó wọn. Hmm, ọ̀rọ̀ ńlá. Hmm ìdáhùn sí ìbéèrè yìí ẹ̀yin tèmi ẹ̀yin baálé wa. ìdáhùn sí ìbéèrè yìí ẹ̀yin tèmi ẹ̀yin baálé wa ẹ̀yin tèmi ẹ̀yin àwọn ẹ̀gbọ́n mi lọ́kùnrin àwọn àbúrò mi lọ́kùnrin àtàwọn tèmi ẹ má bínú o orí program la wà láti dáhùn ṣe rí ọkùnrin tó bá ń gbé ọwọ́ sókè nà ìyàwó ẹ̀ alákọ̀ọ́kọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ wọ́n máa ń bí wọ́n ṣe ń sọ ní ayé àtijọ́ òun pé ẹranko ni ẹ̀dá ọkùnrin bẹ́ẹ̀ hmm, ìkejì ọkùnrin bẹ́ẹ̀ kò ní ìbẹ̀rù ọlọ́run torí tó bá ní ìbẹ̀rù ọlọ́run ò ní gbé ọwọ́ sókè kó fi na ìyàwó ẹ̀ ìkẹta ìkẹta ìkẹta ní èyí tó tó ṣe kinní jù àwa la bí yín so ọkùnrin tó bá gbé ọwọ́ sókè fi na ìyàwó ẹ̀ bíi pé ìyá ẹ̀ náà ló náà nìyẹn. Hmm. Hmm. ọ̀rọ̀ yẹn ṣá pram-pram ṣàpẹ̀pẹ̀ ó ṣàpẹ̀pẹ̀ òun náà lẹ ti gbọ́ yẹn wọ́n ní ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń gbọ́wọ́ sókè na àwọn ìyàwó yín wọ́n ní kẹ́ máa rántí pa wà lábí yín o àwa la tẹ̀jẹ̀ sí yín lórí o tẹ́ ẹ bá ti wá wò ṣùṣù tẹ́ ẹ wá na mọ́mì yín ṣó dà ṣó dà ṣó dà ah, ah. okay it's okay it's okay ṣọlá bàbá tó ẹ jẹ́ ká tún wá wò báyìí tí ọkọ yín bá gbé ọwọ́ sókè tí wọ́n bá nà yín kí lẹ máa ṣe ẹ máa kó kúrò ní straight mo jẹ́rìí yín mo jẹ́rìí yín ẹ máa kó kúrò lé nìdáre. mi ì lè kó kúrò lé àti pé ọlọ́run tẹ̀ níjà ríró ẹ̀ ni hmm. ṣé ayé ìsìn tàwa yìí ẹ̀wọ̀n kọ́kọ́ mi ná nígbà míì tó bá wò mí á ní ìwọ ìwọ ẹ̀hẹ́n so Gaddafi lè mi kò tẹ̀ lè ṣe é mi <laughs> èròjà náà níjà rí rẹ̀. tí irú ẹ̀ bá wá ṣẹlẹ̀ kọ kí lè fẹ́ ṣe mo fẹ́ mọ̀ nǹkan tẹ fẹ́ ṣe eh, tí irú ẹ̀ bá mi ní kó mi ní kó mo mo ní kó kan dandan pé láti ọwọ́ small daddy mi Délé Táíwò ló ti torí mọ̀ pé eh, small daddy mi ò tẹ̀ ń ṣe. tí ò bá pọn dandan ta ni mo wá ilé ọdọ ta ni ọdọ bẹ́ẹ̀ ta ni wà. Ah, ọkùnrin mi ò lè ìyàwó ìzọwọ́ náà mi kí ni wọ́n níbẹ̀ lọ ń kó ìrora mi lọ. tó bá dẹ̀ wá jẹ́ pé dáàdì mi náà ẹ mọ̀ pé àwa obìnrin ẹnu wa náà ń rọ̀ wá. ẹnu wa ṣàbùwà a kò máa ń wò a kò máa ń blame àwọn ọkùnrin gbà mí. ẹ eh, ó ti kó ó ti fọgbọ́n kó fún mi rí náà òótọ́ ẹnu wa ẹnu wa ṣà. ẹnu wa mú èyí ló ṣe sọ òun náà kọ́ ah, ah we dey send down the rain we ah, need. Ah, ó ṣe wọ ni o wálé. mistake so ó normal ó normal but ṣe mọ ìgbà míì ṣe rí àwọn ọkùnrin tí wọn ò bá kí obìnrin míì wà tá bá ń bá àwọn ọkọ wa sọ̀rọ̀ bíi áńgẹ́lì wọn ni hmm. àwọn ọkùnrin míì wà tá a bá àwọn ọkọ wa sọ̀rọ̀ wọn máa pé ah ó dẹ̀ sọ̀rọ̀ bíi ìyá mi wọ́n máa ṣùgbọ́n àwọn ọkùnrin míì wà tó bá bá wọn sọ̀rọ̀ báyìí ẹyin yé tí wọ́n báyìí ló lọ so ìmí tó bá ìyàwó ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn pé ah kí ṣe yìí ó máa so ọlọ́run má jẹ́ ká rí ìtò le ju ẹ̀mí wa lọ hmm. ẹnu wa máa ń mú gbà mí tó máa wà láti káwọn ọkọ wa kọ́ ṣe kíní kan kíní kan but kò dáa natural sense kò dáa at all kò hmm. dáa ká máa ná. torí ṣe mọ̀ pé àwọn obìnrin náà kọ́ máa ń sọ ni àgbàdúrà kọ́kọ́ máa nà wá o àmọ́ ẹnu àwọn obìnrin náà èyí tó jẹ́ pé àwọn máa fi ṣe pépépépé yẹn nígbà tó bá ti rọra <laughs> wà á ti mọ wà á ti mọ fi tára ẹ kù sí ṣọlá bàbá ètò tá a bá ní kéka wò ó nígbà tẹ́ àwọn orin wo léwe àwọn orin wo lẹ lè rántí ẹ máa wọ́n rin yẹn tẹ́ lè rántí tẹ́ nífẹ̀ẹ́ sí jù kékeré àwọn orin wo lẹ lè rántí tá a máa kọ ìwé irú ìwé wo irú irú àwọn orin wẹ̀ kí o mọ̀ <sighs> kéèkọ́nà rẹ jẹun tó dára lásìkò máa jẹ olùkọ́ orí táwa sì ń kọ lélẹ̀ nígbà <clears throat> ọjọ́ márùn là ń lò nílé ìwé <laughs> kò sí ilé ìwé ní sátidé eh? kò sí ilé ìwé ní sunday múra múra múra síṣẹ́ rẹ ò má ṣe ṣọ̀lẹ. thank you. èmi ò fi bẹ́ẹ̀ mọ gbọ́ àwọn orin yẹn because. ok kò sí lewé kò sí lewé saturday tó eh, tó kò sí sunday ṣọlá bàbẹ́tọ̀ kí ẹ tó máa lọ kí ẹ tó máa lọ kí ni iṣẹ́ tẹ̀ ń pòpò àbí ṣíṣẹ́ tuntun ti jáde sí i tí àwọn olùsọ̀rọ̀ yìí tó máa bọ́ ta ká lọ máa grapple copy à ń jive lọ́wọ́ à ń gyrate à ń pòwò so many things so many other okay. things à ń pò lọ́wọ́ because ọmọ. Okay. Um, Hmm. a lè dúró sí no time to check time no time to so I'm trying to move ká vibrate ká everywhere gbogbo ẹ kó lè pọ̀ sọ́jà ọlọ́wà fún wa ṣe. àmì àmì àṣẹ vibration iná ni ẹ fẹ́ wọn aráalé ẹ ju ohun vibration díẹ̀ ká tẹ̀sí máa lọ bẹ́ẹ̀ so ó dàbọ̀ fún wọn. ok second track ni èmi àti ọmọlábùbáríkà yìí lájọ ṣe and it goes thus. ok ìyàwó ń bẹ nílé ọkọ lọ ṣáájú àwọn ọmọ rẹ̀ lé ìwé ìyá náà máa jẹun àbúrò pọ̀ lẹ́yìn bàbá fẹ́ jẹun ọmọ as i dey hustle every day oh my god make you lead my way no tension no wahala o bá wa sí dá mi lóhùn o gbọ́ àdúrà mi bàbá dá mi lóhùn o gbọ́ àdúrà mi ó tún ní pé. I want to make him money o oh. Benjamin Atoriya Charlie o oh. kì í má ṣàkóbá tàfẹ́gbẹ́ o oh. ayé mo wá o ayé o bàbá wa sí wa ah. ni pé my money should be visual I no want your dear money o want to go international make dem no fit count my money o. Oh mo ti gbọ́ pé olúwa òyànjú olúwa ló ń bá mi ṣe o èèyàn kọ́ ó bá wa sí. bá wa sí. Ah, orí bẹ lọ́pọ̀lọpọ̀ ah, mo jẹ́rìí anytime máa represent anytime ẹnì <laughs> jẹ gbogbo ẹ̀yìn tẹ́mi lẹ́ kí n tó máa lọ kí n tó máa lẹ́ bá mi kí vector agbọ́ o. banki vector ẹ banki vector gbogbo ayé tèmi ní ẹ̀wọ̀n àníbi jù báyìí lọ ní abala bó ṣe lọ lórí agogo ayọ̀ fún tèmi ká fi ayọ̀ ká tún fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ má ní wípé má ṣe búburú torí pé ó ń padà bọ̀ wá bẹ́ẹ̀. lórí ètò agogo ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀.